وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الثاني والسبعين وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وآله وسلم يذكر الله على كل أحيانه رواه مسلم وعلقه البخاري وعن معاوية قال قال رسول الله صلى الله عليه وآله وسلم العين وكاء السهي فإذا نامت العينان استطلق الوكاء رواه أحمد والطبراني وزاد ومن نام فليتوضأ وهذه الزيادة في هذا الحديث عند أبي داود من حديث علي دون قوله استطلق الوساء وفي كلا الإسنادين ضعف الموى من حديث كجليني أدوني بس إن شاء الله إخوانك نواقض الوضوء ونقص من بلوى العجين هذه السؤال ìwé tánàbí sallallahu alaihi wa sallam tí wọ́n ní kí wọ́n kọ fún Amr ibn Hazm radiyallahu anhu níbi tánàbí sallallahu alaihi wa sallam wọ́n ti sọ pé wa alla yamassu al-Qur'ana illa tahir kẹ́ni kan gbọ́dọ̀ fọwọ́ kan al-Qur'an àyàfẹ́ni tí a bá mara. ìgbà wa sílé yìí wá láti ọ̀dọ̀ Aisha. رضي الله عنها وإن كان رسول الله صلى الله عليه وآله وسلم يذكر الله على كل أحيانه قال نجوى محمد صلى الله عليه وآله وسلم وما سينتي ولهم وبعد gbogbo okùn tí wọn bá wà gbogbo okùn tí الإمام مسلم النصب جواره يوا وعلقه البخاري وتمسيك رواه مسلم مسندا وذكره البخاري تعليقا الإمام مسلم رحمه الله àwọn gba ìgbà ان تصفى wá ẹni tó ṣàlàyé àtẹni tó ná gbà lọ́dọ̀ rẹ̀ àtẹni tó ti ná gbà lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ ànábà Muhammad sallallahu alaihi wa sallam torí àwọn sọ̀kọ̀rọ̀ wà hù Muslim. ṣùgbọ́n وعلقه البخاري أي ذكر البخاري الحديث تعليقا لا رواية بخاري رحمه الله هنا سوني حديثي lẹ́yìn tó gbé kọ́ kò sọ lẹ́ni tó gbà wá kò sọ lẹ́ni tó gbé kọ́ kò wí nínú síra rẹ̀ lẹ́ni tó gbé gbà wá rẹ̀ wá. بمعنى إمام البخاري ó fi hàn nínú síra rẹ̀ igbóhùn náà gbọ́ nípa àdéhùn yìí òun sì mọ̀ káwọn ní ìgbà wa gẹ́gẹ́ bíi hadith al-musnad as-sahih ṣùgbọ́n lọ́dọ̀ Bukhari ọ̀nà sáde fi gbà wá kò lágbára níbi kókó jẹ́ni tó ṣe dídí pẹ̀lú mẹ́jẹ̀mú Bukhari pẹ̀lú Bukhari ní mẹ́jẹ̀mú ìṣe gbogbo àdéhùn ló máa ń pè lọ́nu tíra rẹ̀ àdìsí tí ó bá sì bọ́nu kíra rẹ̀ yóò jẹ́ àdìsí tó kùn sí làwọn conditions rẹ̀. ṣùgbọ́n àdìsí lè wá nínú Sahih Muslim gan ìwọ́n tó ṣe pé fulfil condition ti Bukhari. So, Muslim ó ṣe rìwáyà rẹ̀ gẹ́gẹ́ bí hadith Bukhari ó ṣe rìwáyà rẹ̀ mu'allaqa. Tàlíq náà ní ká sọ àdìsí láì jẹ́ pé aṣọ ẹni tó gbà wá ìgbà tá a so kọ́ ẹ̀. tẹ́lẹ̀ yẹn ìná la sọ pé àfẹ́ àti kọtíra yìí ọ̀bùnúgùn mọ́ràn ìsáfẹ́ bìnnú ẹ̀jẹ̀. gbogbo tí Bukhari dárúkọ ní tura rẹ̀ ta'liqan ta'liqan ta'liqan àwọn kó gbogbo wọn jọ wọn á ṣèwádìí nípa ọ̀nà tí oníkálukú wọn gbà wá wọn á pe tíra yẹn ní. tẹ̀gẹ́lẹ́ kàkàrí ìpìlẹ̀kùn gbígbàdì ti kọ̀. so gbígbàdì ti kọ́ àìsè ìwáyà rẹ̀ mùsùlùmí ìtumọ̀ sí káàdì fi hàn ọ̀bà yìí gbàtó túmọ̀ sí kékeré tó sàhíì lórí condition Bukhari ni ó lè jẹ́ sàhíì ganu muslim. nítorí pé mẹ́jẹ̀mú muslim kan lágbára tó ti Bukhari condition muslim tó máa fi ń kọ̀ǹsídà àdéhùn kó authentic ọ̀lẹ́ sí ti Bukhari Bukhari le gan. àpèjúwe rẹ̀ náà ní tahaqquq al-liqa tahaqquq al-liqa bayna ar-rawi wal-marwi 'anhu. ìdí Imam Bukhari sọnù làbújá ni àkọkànlẹ̀kà. هذا إمام مسلم تكفي إمكانية اللقاء تكفي إمكانية اللقية Imam Bukhari ni gbogbo ẹni tó bá gbà àdìsí ọlọ́dọ̀ ẹnìkan nínú àwọn àdìsí táwọn sọnù síra àtàwọn yìí àwọn olùkọ́ dá wọn lójú pé kálukú gbọ́ straight forward látọ̀dọ̀ ẹni tó ti gbà ní ọgbọ lọ látẹnu rẹ̀ direct kì í sì kí ẹnìkan lọ sọ fún un. so condition yẹn le gan. àwọn ọlọ́dọ̀ muslim, wọ́n kì í ṣe dandan. nǹkan níyẹn tó lókèyà ó ti tó. ó sì ṣe ká tó wọn ríra wọn ó sì ṣe ká tó gbọ́ lẹ́nu ló ti tó. ẹ̀ ti mà kí kò sí ṣe ọgbọ́ lẹ́nu rẹ̀ ó sì ti ti ká pé wọ́n ríra wọn ọlẹ́ sí ọ̀dájú pé wọ́n ríra wọn ọ̀dájú kọ́ gbọ́ lẹ́nu. nítorí pẹ́ni tó sọ ikọ́ gbọ́dọ̀ dájú kó rí ọ gbọ́dọ̀ dájú kọ́ gbọ́ lẹ́nu rẹ̀ ó ti tilẹ̀kùn tí wọ́n pè ní àtẹ̀dìlẹ̀ ó ti tilẹ̀kùn tí wọ́n pè ní àtẹ̀dìlẹ̀ àtẹ̀dìlẹ̀ ọ̀nà ni kò gbá àfàtọ̀ gbàdí sí lọ́dọ̀ rẹ̀ pamọ́ kọ́ wa sọ pé bẹ́ẹ̀ ti gbà á so that àfi ní rí ìran rìkọ́dọ̀ ọ̀bọ̀ àríkù kan ló ti gbà ọ̀dọ̀ òkúrọ̀ kan ló ti gbà. ẹni tó sọ pé nǹkan níyẹn tó ló kàn wọ́n ló ti fààyè ó ti fààyè lẹ̀ tẹ̀lé yàtọ̀ sí rò Bukhari tó sọ pé kọ̀ǹdíṣẹ̀ ní kó gbọ́dọ̀ dájú pé wọ́n kàn wọn ríra wọn kò fààyè lẹ̀ tó tẹ̀lé. ìrẹ́lù kò jẹ́ pé ṣọ́ọ̀tù Bukhari ṣẹ̀dù. yàtọ̀ sí ṣọ́ọ̀tù mùsùlùm rẹ̀ lẹ́sẹ̀ rí pé mùsùlùm gba àdéhìí wá ní lórí pé àdéhìí ní sàhí Bukhari sì gbà lórí pé mu'allaq ni kò tí ì dájú pé ọwọ́ sàhí. gẹ́gẹ́ bí àdéhìí man 'amila 'amalan laysa 'alayhi amruna fahuwa radd. Bukhari àti mùsùlùm ti kọ́kọ́ gba man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd wọ́n ti jọ تشبه رواية من عمل عملا ليس عليه أمرنا فهو رد الإمام مسلم رد ومسندا بخاري في من لنصير على تعليقا كلام كامل بخاري بجاري تعليقا يوجد لي عنوان يقول لي أقول لي حديث ني إذا لم رواية حديث ني ومو لي وهكذا àdìsí tókù tó wà mẹ́ mo ní wípé ìrántí ọlọ́run ó pàtàkì gan àti pé ara àjọsìn òmìrántí ọlọ́run. gbàtẹ́nì kan wá bá nàbì sallallahu alaihi wa sallam ó ní ìtọ́nà wọn bá ṣe lófin nínú Islam ó ti pọ̀ ju ó lọ. علمني شيئا أتشبث به وأقوى مني كذا تذكرون ولي ما رمى النبي صلى الله عليه وآله وسلم وسوف لا يزال لسانك عقيدا من ذكر الله lọ́jọ́ ká hàn rẹ̀ ọ̀yẹ̀ شنطل sì gbọ́dọ̀ gbò ìrántí ọlọ́run ìjọsìn ni kódà wọn bẹ náà ìjọsìn tó lọ́lá gidi níjọsìn tó ti pé kò lè kọ́ ẹnìbọ̀dì lágara títí òsì lè la wàhálà bọ̀yàn lọ́rùn kódà gan ìrọ̀rùn ni kò sí ṣòro nù ṣíṣe rẹ̀ ahán làá fi ṣe ahán làá fi ṣe. ìṣe ìrántí ọlọ́run níta àwọn bí ìṣe ìrántí ọlọ́run ó náà ní tọ́lọ̀ ní ká máa fi ìrántí òun àbí sànẹ́bí rẹ̀ sallallahu alaihi wa sallam tó fi máa wà. ولا شك أن أعلى ما يذكر العبد به ربه تلاوة القرآن ètò ga jù nínú tẹ́rù òfin máa ṣèrántí ọlọ́run náà ní kíkẹ́ àkùrán لأن القرآن كلام الله ọ̀rọ̀ ọlọ́run al-Qur'an. ó ti wá nínú hadith al-Qudsi èyí tó fẹsẹ̀ lẹ̀ ṣe rinlẹ̀ wípé fadlu kalamillahi ala kalami man siwa Allah ka fadlillahi ala rẹ̀. أو كما قال ربنا kí àjùlọ ti ń bẹ fún ọ̀rọ̀ Ọlọ́run lórí ọ̀rọ̀ ẹlòmíì tí èso náà wọn náà gẹ́gẹ́ bí àjùlọ ti ń bẹ fún Ọlọ́run lórí gbogbo nǹkan mi. torí ẹ wọn à lè dọ́gba o ẹni tí ń bọ fúnra ní ìrántí Ọlọ́run àti ẹni tí ń fi nǹkan mí ìrántí Ọlọ́run. kódà kó ti pé ní òun fi ìrántí Ọlọ́run yẹn àlùkárùn nàkúrà àwọn arékèrè tá a gbà القرآن lẹ́yìn. so، nínú àdìsí pàtàkì yẹn ẹ̀kúnrẹ́rẹ́ àdìsí yẹn ni pé ẹnikẹ́ni títí láwọ̀sùn kùrán wàdíkùrùlọ́ máa ń kọ́ ìrojú níbi àti tọrọ nǹkan kan lọ́dọ̀ ẹ̀mí màá fún ní tó dáa ju tí wọ́n máa fún ẹni tí ń tọrọ lọ. nítorí pé fọ́ọ̀lù kẹlẹ́ẹ̀mì lẹ́ alẹ́ kẹlẹ́ẹ̀mì mẹ́rin sí wọn lọ tẹ́fọ́ọ̀lù lẹ́ẹ̀dì alẹ́ àgbẹ̀yẹ rẹ̀. ilé ìfihàn wa fi ìrántí ọlọ́run ga púpọ̀ kámá ti rántí ọlọ́run ní gbogbo gbà wọ́n bẹ nínú tọ́lọ̀ ọba fi kọ́ aláṣẹ. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا kẹsíìrọ̀ ọlọ́run ga tó dára nù ní ẹran sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ láti ṣe mímá yẹ kúlù alẹ́ ní ìzẹ́ni yẹ́ ọmọ kìíyàmẹ́ zikrullah nínú tí máa wúwo lórí òṣùwọ̀n ní ọ̀gbìn ní àkìíyàmẹ́ ní zikrullah. النبي صلى الله عليه وسلم يقول سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر قل له رجل بولايات مثل بين الله قل له يعني سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر هذه الاستقاء بكلمتان خفيفتان في اللسان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم هو ما ما هي هي كل شيء kí ọmọ wí lọ́pọ̀lọpọ̀ nítorí kí ọmọ bá kábàámọ̀ pọ̀ ní ọjọ́ bá kú òṣìṣẹ́ tẹ̀yìn bá kú yọ kábàámọ̀ náà ọba àjẹ́ òní lè má mú mọ́tò ọjọ́ pípẹ́ rẹ ní máa ń ṣe gbogbo wa kí kábàámọ̀ pé tó máa mọ̀ pé kúńbọ̀ ni wọ́n tún ṣe fún wọ́n tún ṣe fún jù bẹ́ẹ̀ lọ wọ́n sọ pé tó bá jọ dàrán òun á ronú ike tó ń bá mọ̀ pé ń bọ̀ ní kọ́. ماتي تبا صلات ساعة من دني بما ولوما ما تدفع في البوري تريد لي ذكر الله أن أن ذاكي مبتو كان النبي صلى الله عليه وآله وسلم يذكر الله على كل أحواله ní gbogbo òkú pátá lànà bí tí màá rántí ọlọ. wọ́n máa rántí ọlọ́ ní gbogbo òkú àdìsí àdìsí àbí sọ́ọ̀lì bọ́dí ọlọ́ àbáhánì. àwọn fi hàn wá ń bẹ fáwọn ibi tó lọ àti ìlànà ń fáwọn lálùkọ̀rọ̀ áàní. kíkùn ìgbà tí wọ́n máa ti jẹ́ kí wọ́n ní jà náà bà lára. a ti sọ pé èyí tó ga jù ní báwọn ti tẹ̀lé ti ọlọ́ọ̀ ní kíni alukóró áàní lókùn ìgbà tí wọn bá ti ní jàǹdàbà lára ó túbọ̀ sí pé tí wọ́n ní jàǹdàbà lára ń kọ́ wọn èké àgbà. ìjà wa sọ nípa àlùkùránì láwa sọ nípa àwọn àtìkárò yòókù náà nígbà tí wọn ti kí àlùkùránì nígbà tó bá ní jàǹdàbà lára ń kọ́ adẹ́kùn wọn ní ti dìkì yòókù náà nígbà tí wọn bá ní jàǹdàbà lára. wọ́n ti náà wọn ní kí wọn ní sí ọlọ́run nígbà tó bá ń yàgbẹ́ lọ́wọ́ wọn sì ní tìrántí ọlọ́ngbà tó máa ń tọ̀ lọ́wọ́ lórí bẹ́ẹ̀ ti rádìí kìkì ẹni tó sọ́lá mẹ́ta nàbí sọ̀rọ̀lá àrísọ́lá nígbà tá nàbí ń tọ̀ lọ́wọ́ ànábì oṣù ta lóhùn nàbí nàbí tọ̀ sẹ́ńsẹ́ sábà sẹ́ńsẹ́ lọ àlá wọn àdá lóhùn. kí ló dé wọn láwọn kórìíra àti dárúkọ ọlọ́run nígbà táwọn wà ní ipò ẹni tí ń tọ̀. tẹ́lẹ̀ yà fi hàn wá pé àkíyèsí ìrántí ọlọ́run ṣùgbọ́n àwọn ìtumọ̀ àlẹ́ kúlí àyànlẹ̀ wọ́n fẹ́ máa ń ṣèrántí ọlọ́run ní gbogbo òpó tí wọ́n bá wà. lákòókò lèèyàn kọ́ ọ̀rọ̀ jẹun ọ̀rọ̀ jẹun lọ́ọ̀lì. wọ́n jáde ìjáde pé ìtọ́kọ́sì nínú gbogbo òṣèṣin wọn ni wọ́n máa ń ṣèrántí ọlọ́run. ìtumọ̀ sí kò sí nǹkan tá a yọ kúrò nítorí káwọn ẹ̀rí tọ́ka sí ní tá a yọ kúrò láti yọ kù. àbáhán ó túmọ̀ sí pé ẹni tí ó bá gbé àwò rẹ̀ ló kọ̀ lọ́wọ́ ó fi níjà nábà bí ó fi níjà nábà. àtẹ̀sẹ̀ yẹn máa ti subhanallah walhamdulillah wala ilaha illallah kékeré. àgọ́ ti níjà nábà lára ẹtú ti báyàwó rẹ lò pọ̀ tó ti sàn náà ń bẹ lára rẹ wọn ni Allahu akbar Allahu akbar wọn ni Allahu akbar Allahu akbar ọ̀tọ̀ ọ̀tọ̀ epo ti ní ìyànàbàlà làákín irun tó gbọ́ tí wọ́n pè é ń gbèsè ní lórí rẹ̀ kíkọ́ tán padà nígbà tí ọba mara. Ìrọ̀ ọ̀rọ̀ anábì sọ̀rọ̀ àṣìlẹ̀ tó ní láti náà tó mọ̀ ẹ̀dínà ọ̀kúrú nítorí àná ẹ̀. Ṣé ẹ bá gbọ́ tí wọ́n ń pè é ẹ̀yin náà sọ̀rọ̀ nítorí tí ń pè é rí. تبتاخي إيه في كان النبي صلى الله عليه وسلم يذكر الله على كل كل لفظ من ألفاظ العموم بو بو كيلو ديكي بو بو يو واجه بو بو كاري كاري كيكي بو بو يتوخج أي كان لولو لا تفتا إنه bí káwọn náà ti rẹ́ẹ̀rí nu ẹ̀rí kíni ìṣèjọba náà bísí ọlọ́wà ṣọlá ẹ lọ sọ pé wọ́n kó lọ bí láàkín. àwọn ti sọ pé lẹ́yìn tẹ́kúlò bí dáàkín ìṣe náà sọ pé àlákùlì. so àtọ́ba dàrú mọ́ lójú báwọn ẹ̀kọ́ kọ́ padà lè kí o ẹ̀rí nǹkan mẹ́rin a sọ pé yẹn ọ̀sùnà nínú òfin ṣẹ̀rí à alásùlù ìlùmùmí ṣùmùl alásùlù ìlùmùmí ṣùmùl ilá gbólóhùn nǹkan bá ti wá tó tọ́ka sí ti gbógbó ìtọ́ gbọ́dọ̀ tọ́ka sí lábẹ́ òfin ni pé gbogbo káríkárí ọkọ̀ gbọ́dọ̀ jáde mẹ́rin. àyàfi kẹ́rì ó tún wá òun náà dàbí ẹ̀rí tó fi hàn wá pé yẹ kó kárí tí ó wà ó. rò pé ẹ̀rí tó tọ́ka sí pé gẹ́gẹ́ bí lè ti wá tó lágbára irú rẹ̀ náà tún wá from the same source. wọ́n á fi hàn wá pé no ilé yẹn àámún mọ́kọ́sọ́sọ̀ ni torí ilé ti di àámún mọ́kọ́sọ̀s. أي على كل أحيانه على غالب أحيان فتجي عام مخصص ركي أصلا أوانت وأما تقول في الثاني أويس ممن يؤمن ببعض الكتاب ويكفر ببعض كلا يسمع يهودين ومن نحى نحوهم أتنتي ما قالونا تا إلى إن أنا àmọ́ wọn kó lọ bí láti ń bọ lálẹ́ ìdíjà kan o ohun èdè bọ̀ láàlà sẹ́yìn náà kò sí kò sí ní wá tó bá yẹn ti kú sọmọ máa ní máa ní. èyí ẹ̀ títí tẹ́ẹ̀sì rẹ́ẹ̀rì ó sọ pé bíbí àkẹ́yẹsẹ bọ̀ láàlà gbà náà káàkiri náà rọrọ̀ sọ ọ́ àmọ́ yọ gbogbo ọ̀sẹ̀ kù ní kí ni bọ̀ láàlà ẹ̀ sì ní rọ́nà sẹ́ẹ̀bì kọ̀kẹ́sì bọ̀ láàlà tán ní ìsinyìí wọn lánàbí sallallahu alaihi wa sallam wọn máa ń ṣèrántí Ọlọ́run ala kulli ahyani ẹ̀kọ́ bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ ni pé kò sí jàmọ́ jàmọ́ àbíkiri tán dalẹ̀ yadhkurullah kó máa ń ṣèrántí Ọlọ́run ala kulli ahyani ní gbogbo òkú yòówù tó bá ó túmọ̀ sí pé wọn ọ̀dá jàmọ́ aláṣọ láti lẹ̀ jàmọ́ àbíkiri lẹ̀ kálukú kò sì rìn àti ọlọ́run. àmẹ́ríkà sọ pé ayọ̀ alladhina amanu dhkurullaha dhikran kathira lọ́nà ìyá ẹ̀wọ̀ ìyá. Ìgbé kéésì yẹn sọ̀rọ̀ lọ́nà bá ya lọ́nà ìyá ayọ̀ alladhina amanu. ó dún kùrú ló tún wí kí ló kún wáwùl jama'a. wọ́n á ní sọ ibi tí wọ́n ti mú un tẹ́ ẹ fi ìjọba ti fi hàn tán àǹtàgàfẹ́ńlá àǹtàgàfẹ́ńlá ẹgbọ́n pé dáadáa gan ọlọ́run ọlọ́run kù Yàtọ̀ ni àǹtàgàfẹ́ńlá àǹtàgàfẹ́ńlá àti ọ̀rọ̀ bí wà ó jọra wọn ó jọra wọn. Lọ́nù sàn. Gbogbo yẹn wà gbé ẹ̀mí ọlọ́mọ ní àwọn onímọ̀ kan mìíràn kúbúrú wọ̀lú bákìrì mìíràn kúbúrú wọ̀lú bákìrì kálukú ọmọ awì ọlọ́wọ́ ah, àná kí ni wọ́n sọ. wọ́n á níbẹ̀ làwọn ti mú un kí ni wọ́n mú bẹ́ẹ̀ yẹn ipe kájọ máa ṣe díkìrì papọ̀ àríkò sẹ́rì kankan nínú sẹ́rí ayé o kẹjọ ṣe díkìrì kẹjọ máa gbẹnu sókè papọ̀ yẹn máa hà. جماعيا لا تقول الذكر الجماعي بدعة هذا ما سيذكر لك أقوين يعني على ذلك أما wọ́n أنه náà شيء fi kókó burú ẹni tí ó كان النبي صلى الله عليه وسلم يذكر الله على كل أحيانه قول أنت ما تبغى kò sí ọ̀pọ̀ òtúrọ ẹ ni àwọn olùmọ̀ sọ pé ọ̀tọ̀ títa bá fẹẹ ṣe bíkẹ ká gbóhùn sókè. subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah ọmọ wí káwọn ìkẹlẹ náà gbọ́ lẹ́nu rẹ̀ kò burú. ọ̀fẹ́ ìṣọ̀tà kù kọ́dà àwọn ẹ̀rí tó kún àwọn ìṣẹ̀rí àtúntọ́ka ti pọ̀tọ̀ rẹ̀. sẹ́lẹ̀ yẹn ni wọ́n ń pè ní dùn áyà òṣèlú àdúrà fi tẹ̀yìn fọlọ̀ ṣùgbọ́n dùcà òkọ́lẹ̀ dùcà òmẹsẹ̀lẹ̀ ẹ̀jẹ̀jẹ̀jẹ̀ ni ud'u rabbakum tadarru'an wa khufyah ẹ bá pè ọlọ́run ọba yín tẹ́ fi tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ní ìrábàbà àti ní rírẹ̀ òsílẹ̀ sọ dákun àmì lọ́wọ́ náà dákun gbígbó irú ìtàn ìmọ̀ ìpè ní fúláṣí náà gbà mí ọlọ́run kí ó tún tó sàkún wọ. èèyàn mọ̀ ọ́n so ẹlẹ́yìn àṣà àwọn ti rí òòlù nínú Islam wọ́n ṣàdúrà láàrin rẹ sọ́lọ̀ kò nídìí láti bọ ẹnìkan kan gbọ́ ṣùgbọ́n tó bá fẹ́ ṣe síkìrì ọ̀sọ́kìyàn gbọ́. nítorí jẹ́ eléyìí báyìí. eléyìí fi hàn pé bá fẹ́ ṣe ìdàlẹ̀ ṣe ìdàlẹ̀ gbóhùn sókè àwọn tó bá pàdúrà láti ń kọ́ àní ṣèké mu àní gbóhùn sókè. hadith tó wá nípa pé irba'u ala anfusikum fa innakum la tad'una asamman wala gha'iban. ìsànú ẹ̀ ẹ̀ sànú rí ara yín àti kílẹ̀ ń tè kí sì sọ bàtà ìpàlù àkàlẹ̀ ń tè. ọba olùkọ́ ọba olùrí ìlẹ̀ ń pè àwọn ìsàbí tí wọ́n ń ṣàdúrà wọ́n bẹ̀ pẹ̀lú àwọn olùsùnmọ́ àlùsùnmọ́ wọ́n ń ṣàdúrà wọ́n ń gbọ́n sókè wọ́n bá sọ pé ẹ̀rọ fáwọn wà láyà ń fọ́ṣẹ̀ kù ẹ ṣàánú orí ara yín. síbẹ̀ hmm, láyé náà rí i pé yóò bá ní kì í tán nínú gbóòsùn ọmọ bá sọ àlánú jẹ. àwọn èèyàn kan wà sílé pé bóyá àti kiri ọ̀yìn náà ti ń bọ̀ wọ́n fi di mùsùlùmí so ìgbà tí wọ́n bá di mùsùlùmí irú bí wọ́n ṣe máa ti kára wọn gbóná sí ìgbónára máa mú wọn so wọ́n lè tún fẹ́ introduce ní Islam náà ẹ̀rí tí wọ́n ní gbogbo yẹn dé nígbà tí gbogbo wọn bá dìde kálukọ́ ọmọ abẹ́lẹ́ wọn fẹ́ràn olú àfẹ́ kẹ́nìkan bí wọ́n tó máa tó fẹ́ padà fún ọ̀dẹ̀ ẹ̀fọ́ àwọn náà máa ti wèrè yẹn wọ́n rò fún àwọn abẹ́lẹ́ ọ̀yìn ẹ̀rí kálukọ́ ọmọ sọ pé ọmọ ilé ọlọ́dí àgbà ọlọ́dí àgbà ọlọ́dí orí. nínú Islam ud'u rabbakum tadarru'an wa khufya subhanallah lẹ́ni tí ń ra bàbà ó ti ra rẹ̀ gbolẹ̀ fọlọ́ tí ó sì ní gbóhùn sókè àtúntò kò náà ó sì ní pé bá a ti gbọ́ fáwọn ẹ̀sìn àti náà náà làá máa ń gbóhùn sókè nítorí ẹjẹ́ pé lọ́dọ̀ iná mi ṣẹ́fẹ̀rí àwọn làbọ̀dọ̀ tó gbọ́ sókè lè pẹ̀lú ìmọ̀ mọ́lẹ̀. wọ́n lè ní anna odu'a wọ́n ní ọ́sùlù fi du'a al-ihsan. wọ́n náà tó àná ìtú sì jẹ́ òfin nínú àdúrà ni pé àbọ̀dọ̀ gbọ́ sókè. ìjẹ́ tó bá jẹ́ báyẹn a ti rí i pé azikir kàlẹ́ gbọ́ sókè mẹ́. tùmẹ̀ níbi àpá ẹ̀sọ́ bí máa bí thirteen years tàbí bẹ́ẹ̀. ó ní èmi yìí mọ̀ láyé ànábi sọlá àtúnlá tí wọ́n ti kírun tán àyàfi ohun àwọn èèyàn tí wọ́n mọ̀ ọ́ pé kálukú ń ṣe dékè. torí ẹni tó súnmọ́ eléyìí ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ti kárẹ́ torí màlìkí àdẹ́ǹṣe tàbí kètè lẹ́sẹ̀. lọ́dọ̀ màlìkí ya àmọ́ àwọn igbó sókè lẹ́yìn tó bá kírun tán pé àní kí ègbón sókè àbí ìdáǹgbọ́ láwọn mọ́sálásí nǹkan bó wọ́n ti rí torí lọ́dọ̀ màlìkí àmẹ́gà àbùtù wọn ọ̀bọ̀rọ̀ ògbón sókè kékeré so ṣùgbọ́n ìmáàmù Ahmed ló ní ìwáyà ipe tí a bá ti kírun tán àkàr àkúrà tánàbí ní káàmẹ́sìn kálukó gbón sókè torí àdéhùn Ibn Abbas yìí. tó ní èmi yẹn mọ̀ tí wọ́n ti kí òun kọjá láyà nàbì sọ̀rọ̀ àti àti bí kálukú sí máa gbóhùn sókè ní máa mú mi mà. ilé ìtumọ̀ ṣùgbọ́n astaghfirullah astaghfirullah astaghfirullah اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل قلب وما وكان وكذا جماعة إليه من السنه kí kálukú wù. tọ́ lóyè jẹ́ àdéhìí alákòókò tó mú wa fún wa. Ìdú pàtàkì àti máa dé sí wa ń bí. À ń sọ̀rọ̀ kálù àlá ní tí máa já lù àlá tí wọ́n á ní sílẹ̀. Ìyá bá fẹ́ tọ́ka sí ni pé àlùwàlá já kò kí ká má sì rántí ọlọ. Ìlàlùwàlá ó ti má kí àlùkùránì. Ó ti mà tí mà ti ní kí àlùkùránì. Ṣé o pé lẹ́ẹ̀kan àdéhùn síwájú wọn ò gbọdọ̀ gbé àlùkùránì tó ọ̀bá sínú mara? àìkò gbọ́dọ̀ gbé kò túmọ̀ sí àìkò gbọ́dọ̀ ké ó lè ké pé kọ̀tọ́ kó gbé lókè ìgbà tí ìbá ti ṣe kí ànábà lò ní lára so eléyìí báyìí wọ́n fi hàn wá báwọn. Hadisi Ali ibn Abi Talib radiyallahu anhu tó wá tọ́ka sí pé lókùn ìgbà sáà nàbì sallallahu alaihi wasallam tí wọ́n bá ti jẹ́ pé wọ́n jẹ́ ní tí ó ní jàǹdàbà lára wọn máa ń kọ́ràn lálùkùránì. ó túbọ̀ sí kẹ́ni tí nígbà náà bá lára kò ní kí alukur'ani kò ní tìǹà ti ọlọ́run yàtọ̀ sí obìnrin tí ń ṣe nǹkan oṣù ètí ń nǹkan oṣù ó lè ọlọ́run ètí ń nǹkan oṣù ó lè kí ikú ti há sórí náà ìyàtọ̀ tó wà láàrin wọn ni kí wọ́n ní náà bá láìpẹ́ láì sábàánì kọ́nà sì rántí ọlọ́run torí pé ó wà nípò pé nǹkan sùn jáde lára rẹ̀ tó tí ò ní jẹ́ pé ọkàn rẹ̀ ó di ọ̀kan nínú àwọn ọkàn tó ti di vafilina anilá wọ́n ti fọ́nú kọ́ra kú lọ́dọ̀ ọlọ́mbi ẹ̀sìn mọ̀kúrò aláàbẹ̀ kékeré láàyè sọkùnmá inú nkúlù nítorí délé gbogbo àtàrù sọ́bà àwọn nàṣà obìnrin tó ń sìn kó sùn náà máa ṣe àwọn àrántí tí ànábì èyí tó sì wò tó sì jáyà Kùránì nínú àwọn àtúntàrù sọ́bà àwọn mẹ́ta yóò tún kí tó nítorí de eléyìí báyìí kò sí yàtọ̀ láàrin rẹ̀ àtẹni tí ò sí nǹkan oṣù tó yí pé kò gbọdọ̀ gbé Al-Kùránì lọ. kò sì gbọdọ̀ máa kí Al-Kùránì ní kékeré òun náà wà bí ẹni tí ò sí nǹkan oṣù ṣùgbọ́n gẹ́gẹ́ bí máa máa lè káwọn nìkan ni wọ́n ṣe exemption bẹ́ẹ̀ pé ó lè kí n tó ti há sórí tó bá ju àyà kan àbáyà méjì lọ ìṣùgbọ́n tí ọba tàbí ní gbé lọ tọ léyìí jẹ àdìsí alákọ̀ọ́kọ́ lẹ́yìn rẹ̀ ni wọ́n mú àdìsí ẹlẹ́ẹ̀kejì wá léyìí jẹ àdìsí Muawiya ibn Abi Sufyan radiyallahu anhu katibu rasulillahi sallallahu alayhi wa sallam akọ̀wé ni fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. alẹ́ náà ti fojú di Muawiya alẹ́ni náà ti ń bẹnu àtẹlù Muawiya radiyallahu anhu sàábí tí àwọn sàábí tó ti gbé tó ti gbé tí àwọn nàbì sallallahu alaihi wa sallam wọn àti bàbá rẹ̀ gba Islam ní ọdún tí ànàbì sallallahu alaihi wa sallam sọ lọ sí Mẹ́kà wọn gba Mẹ́kà lọ́wọ́ àwọn kìfèrí wọn àti bàbá rẹ̀ gba Islam wọn gba Islam Islam wọn ti dà Muawiya yìí. òun náà ni ọmọ àbí Sufyan Muawiya radiyallahu anhu wọ́n fi jẹ gọvnọ fún Ṣáàmù nígbà tí wọ́n yọ ẹ̀gbọ́n rẹ̀ kó gọvnọ wọ́n fò ń jẹ gọvnọ rẹ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu ló fi jẹ gọvnọ ó sì pẹ́ pẹ́ pẹ́ pẹ́ níbẹ̀. níbẹ̀ gọ́vnà títí olùdarí Ali ibn Abi Talib kótó di pé wàhálà tẹ̀. Muawiya yìí radiyallahu anhu wọn náà gba àwọn àdìsí wa lọ́dọ̀ àná ìṣòwò àtìmọ́ títí kó pẹ́ tó tó gba Islam wọn náà gba àwọn àdìsí wa nínú àwọn àdìsí rẹ̀ wọn náà la àdìsí man yuridillahu bihi khayra yufaqqihhu fid-din. Muawiya. àpèjúwe rẹ̀ àpèjúwe àwọn míì náà nì nínú àwọn sàbí àmẹ́rì sọ̀rọ̀ wá sọ̀rọ̀ wọ́n kọjá ẹni àbẹnú àbẹ́lù bí wàá ti sọ nínú sẹ́rẹ̀fì àkéyìdà tìlúwà tuntun yà gbàdá bí ọ̀kan nínú àwọn sàbẹ̀rẹ̀ ìlérè yóò lọ́lọ́lá dùn Muawiya bin Abi Sufyan àbí Umar bin Abdul Aziz ó ti dá àwọn ní àà. eruku lásán tó ń bẹ nínú Muawiya eruku lásán tó kù sí Muawiya nímú nítorí pípẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lọ jagun ọlọ́lá ju Umar ibn Abdul Aziz gan lọ. àtúmọ̀ sí pé ọkọ̀ bíi rélùwéè wọ́n ti ayọ̀ à ń wọ̀rùn kù. àwọn sáábì wọn kọjá gbogbo rọ́bìṣà náà sẹ́yìn ẹnìkan máa fojú di ọgbọ́n mọ̀ tẹnu àtẹ́lù ìgbà àsìkò rí yẹn bá dàrú wọ́n á jẹ́ pé tàbí lọ́ọ́ máa bú tàbí lọ́ọ́ máa làánà báwo ló ti ṣe bọ́lọ̀ pàdé bá di lọ́ọ́ máa kẹ́yà lọ́ọ̀ bẹ̀rù kọ́ lọ́ọ́ máa bọ́ fi ọ́sẹ̀ sí kó tó fàyè yìí lẹ̀ òun bú àwọn ẹnì kọ́ lọ́ọ́ yìn òun bú ẹni tí Ànábì sallallahu alaihi wasallam ń kútọ́ yọ́nu sí òun bú ẹni tí Ànábì sallallahu alaihi wasallam ń sọ pé ọ̀gbọ́dọ̀ bú ìgbà tí sọ bẹ́ẹ̀ ni pé Muawiya yìí radiyallahu anhu ah, àwọn táwọn sábẹ́ wọ́n bẹ́ẹ̀ nù ẹni tí wọ́n fi wá sí pé dúdú wọn máa bu ètò wọn máa tẹ̀lé kí wọ́n á ṣe nítorí tọ́lọ̀. له ما كسب وعليه ما اكتسب يعني لا تسي نزي عدا تسي wọ́n ti ń wò pé mélòó ni àìdá wọn lẹ́gbẹ̀ẹ́ kí wọ́n jẹ́ tàbí ànábì sallallahu alaihi wasallam. káwa dùn lórí pé nígbà tó ti jẹ́ pé sàbí ìgbà tó ti jẹ́ sàbí tó bá ti wá tẹ̀ lọ́wọ́ ti wá di pé ìgbé ẹnìkan ní ọ̀dà yóò yọ lójú náà mo ń jẹ́ ọkùnrin kún bí náà ń fẹsẹ̀ bẹ́ yẹ. tẹ̀lé tàbí ni wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ ni. tàbí ni wọ́n sọ̀rọ̀ mẹ́ àmọ́ tá a sọ pé jíjẹ́ sàábà ó túmọ̀ sí pé jíjẹ́ màláíkà ni. Nàám sàábà màláíkà ẹ bá kan wọ́n rí sọ́ọ̀dì nìyí kọ́ jọra wọn. sàábà bẹ́sẹ̀ lẹ́yìn tó máa mí. lórí fẹ́ni tá a fọ̀ mọ́ kúrò pé wọn ò ní dẹ́ṣẹ̀ àmọ́ màláìkà màsùmù ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n tẹ̀yìn gan-an ó dàgẹ́ bí ẹ̀ka omi kan ní lẹ́gbẹ̀ẹ́ òkun òkun àforíjì àti ẹ̀ṣẹ̀ ẹ̀ka kan àwọn a drop of water ṣé ọ̀pọ̀ òkun lára kò ní pòkun lára wọn á pè wọn náà mùsùlùmí wọn ẹ̀ka kan omi kan ní gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹgbẹ́ omi òkun ẹ̀yẹn fúyọ́ pé òkun wúwo àwọn èsì sàábì o àwọn èsì sàábì ẹ̀ẹ́dẹ́gbẹ́ sàábì ọ̀sọ̀ ẹnìkan náà wá pé ẹ̀yin ni sàábì òun ẹ̀yin sàábì òun bá wò ẹ̀yin sàábì òun bá wò ọ̀pọ̀ iye ṣé sàábì mi tún wà wọ́n mọ̀ sọ pé ẹ̀yin lọ́rẹ́ mi ìpèsè ẹ̀yin sàábì mi tó yé torí kọ́ mọ́ bàjẹ́ pé omi gbogbo náà á dàpọ̀ mọ́ tútù ẹ̀yin lè yàn mí ẹ̀yin lọ́rẹ́ mi kéde pé sábẹ́ mi ò ní sọ bẹ́ẹ̀ wọ́n ebi àwọn alábùdùn yẹn wọ́n ebi ṣeré alifọ́ọ̀mù ṣàríyà wọn kì í fi ṣeré ẹgbọ́rọ̀ restrict ẹ̀ sórí ibi tí wọ́n lò fún ẹgbọ́rọ̀ gbé lọ́bù mi kí ká gbé lọ́bù mi ẹ̀ kò bẹ́ẹ̀ ti plan ilé ẹ̀dẹ̀ kò sì jẹ́ mọ́ so ìjẹ́ tó bá rí báyẹn Muawiya radiyallahu anhu. ولا نبي محمد صلى الله عليه وآله وسلم سوف العين وكاء السهي فإذا نامت العينان استطلق الوكاء رواه أحمد والطبراني من يجو يجو اسم جنس أي العينان العين بيتمارني العينان وكاء السهي òun ni okùn tí a fi so ihò dí ẹ̀yìn ju wa méjèèjì òun lókun tó so ihò dí wíkẹ́ òun lókun ẹ̀sẹ́hí ihò dí. فإذا نامت العينان ترنا nígbà tó ti méjèèjì bá ti lè sùn ìtàkùnlákàlùwìkẹ́ òkun tàbí sòrò di òtù sọ̀rọ̀ká di tètè yé hmm. àìsùn ni ò jẹ́ kí só ó ti máa rún ní mọ́tíláṣí láti lédè kúkúrú àmọ́tẹ́ bá ti gbóòórùn só ẹ̀rọ awagbọn bẹ̀ pé ṣé ẹnìkan ń sùn ní àbí báwo títí tí oorun bá ti dé kí ló tẹ̀lẹ̀ kò ti flak. àdìsí yìí ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí kò sùn òun lè màmá dájú pẹ́lú àlọ́ òun já àbí ọ̀jà. àìsùn ó túmọ̀ sí pẹ́lú àlá ń bẹ lálàáfíà lópin ìgbà tí ọ̀la ti lọ sán lọ ọ̀la tí wọ́n mọ̀ pé nǹkan kan jáde àmẹ́ni tó sùn wọ́n mọ àmọ́ mọ pé nǹkan kan jáde kọ̀ tẹ̀lé lọ sán lọ láti jọ oye ìṣòro tó gbà tó ti sùn yín o iye wọ́n ti pè okùn dábí tó gíníkì ó ti lùz nítorí ti eléyìí kódà kì í ti sún lásán àkàràmọ̀kùn wà ẹni nígbà ó yàgbé ara sí ẹni mọ́ wọ́n á gbé oṣù wọ́n á jiyàn ibi tí wọn gbẹrun ní ìsìn ẹlòmíì ti ti ń sunu mọ́ṣáláṣí tí wọn gbẹrun láti kó náà gbọ̀nra pẹ́pẹ́pẹ́ pé náà náà lọ́sàn án lọ aláṣẹ lónìí náà kí ló ṣẹlẹ̀ kí ni ò tí ì ṣẹlẹ̀ torí oorun tó tún gbogbo nǹkan ti ṣẹlẹ̀. wà á kàn kúmọ̀ wá ẹnu pé tó sùn tí tó fẹ́ jáde lára rẹ̀ ọlọ́ọ̀ nínú ọlá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sùn máa jáde tí wọ́n bá sùn kí ti sún tí máa fi fọ́ọ̀sì jáde ìtẹ́ máa jáde lálàáfíà ni. pé kó nǹkan ò ní mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ so eléyìí nítorí ẹ̀ tó bá ti sùn lọ́sàn án bàlá sí láti. torí ẹ̀ ló ti wá nínú rìwáyà mi wípé wọ́n máa ń ná mẹ́fẹ́lẹ́yẹsẹ̀ wọ́n bọ́. ẹ̀ ẹ̀ ọ̀gá ti ṣàlàyé nìyí ó lè má yẹ lómi pé tá a bá ti sùn okùn ti tú o okùn ti sùn o kò ó lè lọ yẹrù wọn à tó wá sun kọ́ wọn á ní sọ̀kò burú gbogbo ẹni tó bá ti sun kọ́ lọ sọ́n lọ àlàjì. وهذه الزيادة في هذا الحديث عند أبي داود ولا نقيم بلد أبو داود من حديث علي دون دون قوله أطلق الوكالة wọ́n ní àlékún yìí ń bẹ nínú hadith ali lọ́dọ̀ àbí dawud yàtọ̀ sí wípé okùn ó sò okùn ó tù wọ́n sọ pé okùn ó tù ń bẹ̀ ṣùgbọ́n wọ́n sọ pé ẹyin jú òun ló kù tó so ihò dí. tó nígbà tí ẹnìkan bá ti lè sun ọ̀yà tán lọ àlàsì lọ́wọ́ náà àti gàárì sọ́kùn yẹn lọ́wọ́ àkọ́rẹ́. وفي كلا الاسنادين ضعف ṣùgbọ́n ọ̀nà tábìlì méjèèjì gbà ọ̀lẹ̀ ṣùgbọ́n olùmọ̀ sọ yìí pé rìwáyà ti àlì radiyallahu anhu ó lágbára ju ti Muawiya rìwáyà àdéhìí yìí ti àlì ó lágbára ju ti Muawiya tó ń torí ẹ̀ wọ́n fi ń sẹ́rì ẹ̀ rí i pé rafa ti sọ̀rọ̀ oorun tẹ́lẹ̀ àti sọ̀rọ̀ oorun ṣáájú kí tún á mú oorun á bí ṣètò àwọn náà ló jẹ kó gbogbo àdéhìí tó mú oorun jọ ẹ̀ wọ́n á pín in tẹ̀lé yẹn ẹ̀yẹ tó jẹ́ kíbi kan náà kó gbogbo ẹ̀jọ́ sí ó máa ń jẹ́ kí èèyàn fẹ́ máa kọ̀wé àwọn ọ̀rọ̀ tó bá jọra àwọn èèyàn kọ́ tẹ̀léra wọn kìí ṣe kí èèyàn kọ́kọ́ ti sọ̀rọ̀ kan tó jọra àwọn ìgbà tó bá tó wá tó kọ́ pé kọ́ yẹn ti sọ̀rọ̀ orí fún yẹn tó wá mọ́rọ̀ àbà tó eléyẹn túmọ̀ sí pé nínú àwọn ọ̀nà tó yẹ kí èèyàn máa gbà kọ̀wé náà ní gbogbo tó bá jọra wọn kó tó tẹ̀léra wọn mọ̀tẹ́ bá sọ eléyìí tẹ́lẹ̀ wá tó òbúrú bá ti kọ̀wé sẹ́ńtà tó tún rí nǹkan míì tó tún jọ nǹkan míì á lọ kọ́ sáàrin ibi tọ́jọ́ ni títí káwọn aṣọ sí tápà tuntun fún un. ṣùgbọ́n káwọn sọ lẹ́sàn-án rè so àwa láyè sí àwa lè mọ nǹkan tó ṣùgbọ́n ìmọ̀ wò tó nǹkan lẹ́gbẹ̀ẹ́ tí wọn. so àwọn tí wọn wọ́n máa tó náà dáadáa ṣùgbọ́n tó kan àbí nǹkan méjì bá bọ́ mọ́ wọn lọ kò kábùkù bá wọn. so adébíyí tọ́ka ṣùgbọ́n sábàbí oorun kọ́ ni tí máa bá lò àlàjẹ ṣùgbọ́n sábàbí ẹni wọn ti sọ pé tí ẹ ibi méjèèjì bá ti lè sùn báyìí tọ́kùlọ́kọ̀ ló jà ó kò dábí so ibi kátẹ́gùn gbà jáde lóòtù ó túmọ̀ sí pé oorun gẹ́gẹ́ kó ló bá lò àlàjẹ ṣùgbọ́n òun ló ṣe sábàbí jíjáde tó bá lò àlàjẹ ẹni tí ó bá lò àlàjẹ bá sì jáde ńkọ́ àlò àlàjẹ kí àlò àlàbàjẹ́ a ti sọ wípé ìtọ́kàn balẹ̀ sí ni pé oorun gbogbo oorun tí wọ́n ti sọ oorun tí ọjọ́ ògbé gbogbo ẹni tó bá ti lè sùn kó lọ tán lọ àlàsè ni gbogbo ẹni tó bá ti lọ sùn tó ti sùn kó tán lọ àlàsè kò sí àdọ́gbọ́n sí mẹ́ wípé lọ́kàn balẹ̀ sí torí tó wá nínú àdìkà Nabi sallallahu tó ní dáa náà yọrí ebó ìlànà àlàyòrì tí wọ́n ń ṣe ọ ní ròyìnròyìn pátì lọ sí di tí ò ṣe ọ ní ròyìnròyìn fún ebi láti òsì lónìí ibẹ̀. ọlọ́run ọba kó ràn wá lọ fún alágbọ̀ọ́yé nínú ẹ̀sìn wa kó ràn wá lọ lórí àti máa fi ń tà ń gbọ́ sí wa o ó ṣe ń tà ń gbọ́ láwùjọ ìjàre fún wa kó má ṣe ní balẹ̀ jọ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب A jan mwen apan sentimental bat ki anote kadas yo dohan, sou ou krok 17약, an li wante ek tur kon jan BR cannabis lakman ak se yo krok learn soldye an. Mwen ili se online a lakman学 nan an pa ki jere ba Toilet Dwa ge دelik aly apyan sa genzama yetت laoris. torí kò náà ní ìsinmi ìgbà ó ti wà ní kọ́ndíṣàn májìkì láti wẹ̀ àná wà ń dúnà ṣùgbọ́n òun náà ní jánábàlá ẹ̀mí sí ẹ̀yẹn lọ́rọ̀ Imam Ahmad ti wà ó sọ pé àwọn ọkùnrin kan wà tá a ti lè dákọ̀ lọ ká lè dákọ̀ rẹ̀ sọ́kàn àwọn sọ pé a lè sọ́sọ́ pàbí tó fẹ́ pẹ̀lú ọ̀la ní ilé ìwẹ̀ ní tẹ̀mọ̀ pọ̀ sí fọwá fọwá básímọ́là sọ́kàn rẹ̀ ìlọ́dọ̀ Imam Ahmed kò burú sọ́hìn ni kò burú sọ́hìn ni kò tí ì básímọ́là ó ti gbà tó bá wí bísímìlá bàbá àmọ́ gbóhùn sókè gbà náà ló tó jẹ́ kó básímọ́là bẹ́ẹ̀ náà làdúrà àgbàdo ìdíkà níyà kò ní ṣe due to the condition you are. Sọ́sì lálọ́ àlà. <laughs> Àwọn tó bá ké tébù lẹ́fẹ́ gbé kò burú, tébù lẹ́yìn ó gbé ní tébù ló gbé gbogbo tébù yẹn pé wọ́n lọ tébù lè ní gbé ṣe káyọ̀. báwọn ẹnu àwọn ẹnu ẹ bí wọn léèrè bí wọn ti rí náà mọ làwọn sọ. Àwọn ọ̀sán tí wọ́n ń bí ẹ̀sìn sọ pé kò sọ fún ìgbìmọ̀ tó ní àgbà tí ó máa kà nínú àgbò náà. Yàrá òpin láyé ìgbẹ̀lú tó ṣe é ṣe sí àgbà àgbòrán sórí bẹ́ẹ̀ lásọ̀tì. Ìjọ lè máa kà látòrí rẹ̀ ní. Ṣé òun fi fi kọ́rọ̀ sí fọwọ́ kan náà ń sọ? Wọ́n kàn gbọ́dọ̀ ké. Gbọ́dọ̀ ké ní kíké tẹni tí ń ṣe fìláwà. Wọ́n lè ké ní kíké tẹni tí ń ṣe zikir. Ẹni tí ó ṣe zikir àwọn àyọkà ní zikir òṣìṣẹ́ tó fẹ́ ṣe tìláwà á rí i pé jẹ́nẹ́rálì yóò mọ̀ kí lọ ni kò sáyè rẹ̀ fún obìnrin tó ṣe kó àmọ́ tó bá fẹ́ kéńké ẹni tó fẹ́ ṣe díkì kò burú. Ṣé máa fẹ́ forí sọ̀rọ̀? Báwo kọ́ fọwọ́ kan wájú wọn? Wọ́n kàn fọwọ́ kan lẹ̀ wọ́n wá fi sọ omi o aláìmọ̀kan ni wọ́n gbogbo àìmọ̀kan ti ní kí èèyàn kọ̀ wọ́n gbogbo àìmọ̀kan ni kọ̀ wọ́n. nígbà tó bá ṣe é pé wọn ò ní lè tẹ̀ forí kalẹ̀ ni kò sínú òfin tí wọ́n fọwọ́ kalẹ̀ wá máa fi kán wá ju wọn. wọ́n jókòó wọ́n máa jókòó wọ́n tẹ̀ débi tó máa lè tẹ̀ lórí wọn ọba lè kalẹ̀ gan wọ́n tẹ̀ débi tó máa lè tẹ̀ ló kọ́ fáwọn ti forí kalẹ̀ wọ́n sì tún padà sí jókòó wọ́n sì tún pàdé ibi tí wọ́n lè tẹ̀lé wọ́n sì padà síbi eléyìí wọ́n sì àwọn kèsì kan máa fọwọ́ kanlẹ̀ fún ọkùnrin. Ìgbà tẹ̀sí. Máa lẹ́rìí tó ní kó ké ayé ẹyọ kan báyìí tó ní kó kí àkùrá nígbà tó fi háì kù sí. rí adúgbò fẹ́ni tó ní kó ké díẹ̀ gan. lórí tó yé ẹ ó túmọ̀ sí pé ò béèrè nǹkan kan. kò sí ẹ̀rí kan báyìí tó ní kó bìnrin ó kí àkùrá nígbà tó máa ń fi háì kù sí. rí mọ́ málì gan tó sọ pé ó lè kí àyà kan àbáyà méjì. ní wọ́n ń lò ń bẹ̀ ni. دليل من المعقول وذلك كان كل نكاح قرآن نعم يعني القول في الكل كالقول في الجزء الجزء قرآن والكل قرآن Bẹ́ẹ̀ni, lókun gbàtà Kùránì bá ti wà mẹ́. Àmì tó bá ń gbé tíra tẹ̀síìrì ni tíra fíkì òní ó gbé. Pẹ̀lú ẹ̀mí pé tíra fíkì lè mí gbé. Tẹ̀síìrì mo gbé. Kò sì ní sẹ́lọ̀. Pẹ̀lú ẹ̀yẹ̀ kẹ́ Kùránì àlàyé ìtumọ̀ rẹ̀ ni ẹ̀sìn méjì táwọn náà kọ kùránì translation of the meaning of the Quran wọ́n sọ ètò ìpè Quran. Náà. Àti dáhùn lè rìn, a sọ pé tẹ̀síìrì dáhùn, ó tẹ̀síìrì sọmọ bíbí. Nípa ilé ìṣàlá, àbá ìwájà, ó lè ṣe pé kìlọ̀ ṣẹ́ máa. Kò sí wàhálà, ṣé jánábà mú ni? Kìí ṣe kọ̀ǹdíṣàn díkìrì yẹn gan nìkan lálù àlà. Nígbà ń sọ ní ìdíjẹ́ tó ní jánábà, ìgbàdé ti ṣe jánábà ló mú kò sí problem, ọmọ bá díkìrì rẹ̀ lọ. Bẹ́ẹ̀ni, ó súnmọ́ ká kọ́ sẹ́lọ̀ nítorí pé kò gbọ́dọ̀ ṣe fíkìrì ńlá yìí. Òhun tó bọ́kọ rẹ̀ lè súnmọ́ bó lè kí òun. Ẹ ṣàlàyé fún wa nípa ẹ tó gbọ́dọ̀ tó bá ń kó ọkọ̀ kí wọ́n wá débẹ̀. Ó ti tó báyọ̀ Bọ́ọ̀lù ẹ̀sìn sọ wọn. Ndọ̀dọ̀ bá ara dì. Rẹ́rù ń bá wa kọ́ mọ́jẹ̀ pé kéde ní ọ̀nà bí sọ̀rọ̀ sí. Àdìsàlàyé lè lọ́sẹ̀ tó kọjá dúpọ̀ wọ́n tún wà ń bẹ kó sálàyé fún bàdà màsí ilé ìgbà ṣọ́ọ̀kì àlùfẹ́sì ló ti kọ̀ wọ́n sọ pé bàdà lè ṣe àádẹ́tì wọlé bẹ́sìmẹ́lẹ̀. إن الله وملائكته يصلون على النبي والله وانت ولا وانت وانا لا اعوذ بالله بسم الله لا لا اوه صفت حصل بي اعوذ بالله من الشيطان الرجيم وانا لسوس الاستعادة بسم الله الرحمن الرحيم وانا لسوس البسملة islam yẹn ṣeré àwọn ọgbẹ́ bá a lè ṣe àádọ́ tó lè mọ́lá ìyẹn ṣeré nù àbí òṣèlú wọ́n ti sara rẹ̀ jẹ. àwọn tó ṣe ìlú máa ṣe ìlú máa dáhùn jẹ ní ìtàkùn tó máa dáhùn jẹ lẹ́yìn ìgbà táwọn ìjọba ti ṣe fún wọn nígbà wọn ti ṣàkóso fún àwọn àwọn fíkà àsìkò fún wọn ti ṣe déédéé àsìkò ọrùn àti òun bá ṣe èèyàn dá tiẹ̀ kí náà nì torí pé èèyàn gbọ́dọ̀ kí èèyàn lásìkò tó tù àmì ìdìbò tó fi bá a dà ìròyìn àgbọ̀rọ̀ jáwé tó bí àwọn olùbí láìlẹ̀ ṣe tó ẹ kọ́ àwọn ẹlòmíì máa fẹ́ ti ṣàìṣàì wọn lè kọ́ gbọ́lágbá kan tí òkun fi bí ẹ kìíní kankan àwọn olùbí láìlẹ̀ ṣe tó ṣe náà yóò san raka kan padà tó bá baraka kan lódodo. àwọn ah, ah, náà lọ sọ pé ó mí sí raka kan. ó yóò bá ìṣòro òyìnbó tó wí òǹkó ọ̀pọ̀ yìí. yóò tún lọ pé ó mí sí raka. a baraka ọba kan tàtà ya lọ́wọ́ ìbọn márùn eléyìí tó ti fà é pé ti ya lọ tó ngba tó dé àníyàn tí wọ́n dà ní ìsinmi pé wọ́n lọ mo fẹ́ kírun ni wọ́n dà níyàn tó o ti sálámà rákà ló mú wa. wọ́n lè gba àfúrásì lọ́wọ́ ọmọ tí ń fi ṣeré nígbà tí obìnrin tó sì fẹ́ gba ẹ̀ ṣe nǹkan oṣù lọ́wọ́. mẹ́ta gbé wọn fún gbé lẹ̀ yẹ wàá pẹ́ nìkan kó wá bò ń gbà lọ́wọ́ rẹ̀. lẹ́yìn náà dì mọ́ o. ìkàràmù kò mọ̀ la ẹ bá ra oògùn orí fọ̀ oògùn nù rùn. wọ́n mọ̀ ní ká má gbé síbi tí ọwọ́ àwọn ọmọdé kéékèèké ó ti tó. Sọ́kùnrin lọ ayé ká máa gbé síbi tí ọwọ́ ọmọdé kéékèèké ó ti tó. Ọ̀dà bẹ́ẹ̀. Náà, àyíkọ́ sọ̀rọ̀ ọkọjá ṣáàlà ọgbà tó bá fẹ́ yà wò. Wọ́n ṣe àlàyé àárín fún ọ kò jà pé bóyá lọ́la òun jà kò jà tí wọ́n lè ti dé ìlú ibi ṣé kó lọ. ó sì dá lójú kò ti lálù àlá tẹ́lẹ̀. ó dá lójú kò ti lálù àlá tẹ́lẹ̀. aláà sọmọ kí n sùn. títí ṣe ìhàn sí pọ́ tí a ti pálù aláwọ̀ sí. ètò dájú òní sí nàìjíríà tí ó fi dájú títí tí ó fi dájú pọ̀ lálù àlá tó bá dájú pọ̀ lálù àlá ó tún rìn kú. ẹyẹ. Aleykum salaam. Rárá rárá pé inú kọ̀ǹdíṣàn àdúrà ní kò sọ̀rọ̀ náà. Bọ̀dé ń bẹ nù àdábò dùà. Àwọn tí wọ́n yẹ kó ṣe ní ọdún tó tọ́ láti máa ṣe àyẹ̀tọ̀ sí pípé láti máa ṣàdúrà sí ní gbóhùn tó tẹ̀lé. Níwájú ètò tá máa fi rẹ́rà àdúrà jọ jùmọ̀ àbí àdúrà sí ìmáàmù tó ń ṣe fáwọn àwọn màmú lẹ́yìn ìtọ́kírun tán ìlànà àti ibi gbòòrò ní ìlànà àti ìyẹn. Àwọn olùdó àjọ ìdìmọ̀. Ó lápẹẹrẹ pé ṣé máa mú kírun tán kọ́ ní àwọn ọ̀sán àti bẹ́ẹ̀ Jíjẹ́ àlẹ́ lẹ́yìn, jíjẹ́ àgàn ni, ẹ bá àmọ́ gbọ́n sókè, jíjẹ́ àlẹ́. Jíjẹ́ dákẹ́ bàbá lè mọ́ mú sádùá fún yín, àmọ́ àgbọ̀, jíjẹ́ àlẹ́. Wọ́n bá tún gbọ́n sókè náà, jíjẹ́ àlẹ́. Àwọn tó wá kí n tó ń béèrè ni pé kí wọ́n á nípo àdúrà tí lè máa mú máa ń ṣe lórí mímbà níjọ́ jimá ẹ máa gbóhùn sókè àti ní ká má gbóhùn sókè di àdúrà ìṣùgbọ́n ò béèrè. Thank ọ̀sọ̀ sàlù alákẹ́ àná. kò sómi tó fi sàlù alákẹ́ tẹ́ mú kò fi láǹfààní àti gbé ó fi tẹ̀yẹ́ mú kò fi láǹfààní àti gbé àkùrán. ọ̀gá ẹni tó rántí torí ẹ ti tẹ̀yẹ́ mú kò ní láǹfààní àti kọ́kọ́ àkùrán. Nàà. Àwọn fífi wọn sọ wípé ànábì sallallahu alaihi wasallam wọn gbà fáwọn kan láti hàn jù bọ́ọ̀lù pè náà wọn lọ sọ pé hàn jù.